oṣù kẹwàá má dáwọ́ oṣù kẹwàá kó má bàa jẹgba wà á máa sọ fún ọlọ́run olúwa lọ síwájú mi ẹ̀yin ọgbọ́n ọ̀run dá níṣẹ́ oṣù kẹwàá ayé lọ́kàtà ayé lọ́bọ̀ ẹ̀ lọ síwájú ilé mi ẹ̀ lọ síwájú ọkọ mi ẹ̀ lọ síwájú ọmọ mi ẹ̀yin ọgbọ́n ọ̀run dá níṣẹ́ oṣù kẹwàá ẹ̀yin jagunjagun dá níṣẹ́ oṣù kẹwàá ẹ̀ lọ síwájú mi ẹ̀ lọ síwájú ilé mi ẹ̀ lọ síwájú ọkọ mi open your mouth and pray pray that prayer very well. ọlọ́run ọlọ́run má jẹ̀mú o agbára tí wọn kì í rẹ́yìn agbára tí wọn kì í borí wà ní olúwa gbé wọ̀ mẹ́ olúwa gbé wọ̀ mẹ́ agbára ìṣẹ́gun oṣù kẹwàá agbádá ìṣẹ́gun oṣù kẹwàá agbádá ìṣẹ́gun oṣù kẹwàá ẹni olúwa gbé ewu àwọn ọmọ mi agbára tó tó ní oṣù kẹwàá ayérayé mo tún dé agbára oṣù kẹsàn-án ti ẹ̀sìpáyà ẹ̀rọ mi lágbára ẹ̀rọ ilé mi lágbára títí kọjú ọ̀run mi títí dé ilé ìyá mi títí náà ilé bàbá mi títí náà ilé àná mi títí náà ilé ọkọ mi ẹ̀rọ mi lágbára. nítumọ̀ ọlọ́run tí ò bá ṣe gáàsì inú ẹ̀ kò síbi tó ń lọ gáàsì tẹ̀mí tiẹ̀ òun ni agbára yìí ọkọ̀ oṣù kẹwàá ti fẹ́ gbéra ayélujá pàrọ̀ṣọ̀rọ̀ mo fẹ́ kó o béèrè gáàsì tiẹ̀ tó o bá fẹ́ kókò yẹn rìn jìnnà béèrè fún agbára agbára yẹn ni gáàsì ọkọ̀ ayé mi àti ẹ̀ agbára yẹn mọ́mì ó láwọn ọmọ ní ojú ìbí wọ́n dé ibi ògo ṣùgbọ́n wọn ò rí òkè kù hali ni kàpọ̀ ṣẹlẹ̀ wàá rí ẹlòmíì àádọ́kè wọ́n á tún látòkè tó dé yẹn bí òkè yẹn ṣe jì tó wàá tún jàbọ̀ kò ságbára ní kàpọ̀ ṣẹlẹ̀ ẹ bẹ̀rẹ̀ olúwa lọ́mọ mi gáàsì tiẹ̀ nìyẹn o tó o bá fi sínú ọkọ̀ yẹn á takú hallelujah ó ní gáàsì yẹn ní agbára mo fẹ́ kó o ya inú ẹ màmá yìí má mà sọ. So má sùn àwọn tó ti kọ́ṣẹ́ oṣù kẹwàá lé lọ́wọ́ wọn ò sùn wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. àwọn jáǹtì tó níṣẹ́ oṣù kẹwàá gbọ́ mi wọ́n ti lọ sójú iṣẹ́ wọ́n fẹ́ sùn ní ìṣòro la ojú ẹ̀ jẹ́ kí wọ́n jẹ́ kí ojú yẹn ó là àwọn bàbá máa gbà láìpẹ́ yìí sọ fún ọlọ́run wà ní ọlọ́run ọkọ̀ ayé mi rèé ó fẹ́ gbéra wọ oṣù kẹwàá olúwa dá iná sínú mi ọlọ́run ọkọ̀ ayé mi rè ọkọ̀ iléeṣẹ́ mi rè ọkọ̀ ìdílé mi rè ọkọ̀ ìgbéyàwó mi rè wá ní ó fẹ́ gbéra kó má bàa takú sọ́nà kó má bàa kú sọ́nà ọlọ́run fún mi ní agbára dá inú agbára tó tó wà inú agbára tó tó rẹ̀ olúwa dá sínú mi tọmọtọmọ. oṣù kẹwàá ipa òkùnkùn ìjọba òkùnkùn tó ní mísọ oṣù kẹwàá fún ẹni tó rí àmì méje ṣe káìlì lórí ayé mi àti ẹ wọn ò ní ṣe àṣeyọrí mo ní wọn ò ní ṣe àṣeyọrí. wọ́n lè fa àìsàn takú ẹ̀ wọ́n lè fi ẹ̀wọ̀n takú ẹ̀ wọ́n lè fi àpèta takú ẹ̀ wọ́n lè fi àránsí takú ẹ̀ mo fẹ́ kó o gbà á agbára tí ọkọ̀ ayé mi lóṣù kẹwàá tí òfin ní takú agbára tí ọkọ̀ tó gbéra yẹ ọkọ̀ tó fẹ́ gbéra wọ oṣù kẹwàá yẹ agbára tí òfin ní takú tọmọtọmọ wá ní olúwa gbé wọ̀ mẹ́ olúwa gbé wọ̀ mẹ́ olúwa gbẹ̀wò àwọn ọmọ mi ẹ pẹ́ jẹ́. dáadáa ẹjẹ́ a máa yan ọba àwọn ọba ẹjẹ́ a máa yan ẹni tí ń ìlú rẹ ẹjẹ́ a máa ní kìnìún ẹ̀yà júdà bí olúwa ọmọ ṣe ọba tó mú mi rí ọ̀sẹ̀ tó gbẹ̀yìn nínú àkàsọ̀ yìí ọlọ́run tó mú wa rí the last tuesday àánú la tún rí gbà. sí bàbá yẹn kápẹjọ mọ rírì ẹ lórúkọ ṣe ó ní olúwa mo yìn ọ́ lógo bàbá mo yìn lógo olúwa yìn lógo ọwọ́ ọlọ́run pé olúwo ṣẹlẹ̀ kan sí i ọlọ́run tó darapọ̀ mọ́ ìrìn àjò mi láti january wá ẹ̀rí pé tó pẹ́ bí eré bí àwàdà ọdún yìí ń dá sí méjì bí eré bí àwàdà màmá ọdún yìí ń pín sí méjì in the next three days two days to come god bless you mọ̀mí bọ́lá níwá ọdún yìí pín sí méjì nìyẹn ọba tí ò jẹ́ ká yé yín ó pín sí méjì ọba tí ò jẹ́ kí ilé yín ó pín sí méjì ọba tí yóò jẹ́ kí iṣẹ́ yín ó pín sí méjì ọlọ́run tó dúró tì bí odidi kìnìún ẹ̀yà júdà ẹ̀jẹ̀ àgbọ̀n wa sókè. Jésù adúpẹ́ Ọlọ́run ẹ ṣé Jésù ẹ ṣé ọ̀nà ẹ̀ṣẹ̀ láti bẹ̀rẹ̀ ọdún ìsúndé àìsílẹ̀ olú ẹ̀ṣẹ̀ o ọ̀nà ẹ̀ṣẹ̀ òsíndé àbọ̀dún ẹ̀jẹ̀ mi dáadáa jésù ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ mi dáadáa ọ̀nà ẹ̀ṣẹ̀ ọlọ́run màṣẹ ọlọ́run màṣẹ ọlọ́run ẹ̀ṣẹ̀ jésù ẹ̀ṣẹ̀ olú ẹ̀ṣẹ̀ jésù adúpẹ́ ọlọ́run ọlọ́run ẹ̀ṣẹ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ ọba àwọn ọba olórí ayé gbogbo ẹ dúpẹ́ lórí ọmọdé ẹ dúpẹ́ lórí àgbà ẹ dúpẹ́ lórí ọkùnrin ẹ dúpẹ́ lórí obìnrin ìwà láàyè wa lónìí àánú mà ní orí ọ̀fẹ́ mà ní ọlọ́run ẹṣẹ ọlọ́run ẹṣẹ ipá tó borí ipá agbára tó borí agbára ohun tó borí ohun oṣù ọlọ́run má jẹ̀mú oṣù ọlọ́run má jẹ̀mú oṣù ọlọ́run má jẹ̀mú ajá padà jésù ṣì ń lé. ọ̀dọ̀ ẹni tó lọ bẹ́ẹ̀. ojú wa la máa máa fi rí kìkì etí wa la máa máa fi gbọ́ mọ́mí ẹ wo ohun tí ẹ ti rí tán nínú ọdún yìí ẹ wo ohun tí ojú yín ti rí ẹlòmí á drive mọ́tò sí ẹ̀ kọjá ibi tá a gbà kọjá yẹn gangan but yesterday or thereabout ibi tí mo gbà kọjá tí mo fẹ́ lọ gbé lásán mi kò tí tó five minutes tí mo dẹ̀ ń gbabẹ̀ padà mo dẹ̀ rí a fatal mo wá ní olúwa ṣé bíbí báyìí ni mo gbà kọjá nìsín ṣé bíbí báyìí ni mo gbà kọjá olúwa lọ́mọ mi ìgbésẹ̀ kan ló ń bẹ láàrin ikú àti ìyè ẹ jẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olórin yẹn wípé ibi tí mo gbà kọjá àwọn kan gbà bẹ̀ sọdá òun jẹ́ tó máa tèmi dá àwọn kan jẹ́ tèmi bọ́ òun kò tó jẹ́ bàbàrà fún wọn ọlọ́run ló fi ṣàràkẹ́. torí ọkọ mi ò tí ì níṣẹ́ mi ò tí ì lówó mi ò tí ì nílé mi ò tí ì mú mi ẹjẹ́ àdúgbò mi náà lórúkọ ṣé àwọn ohun táwa kọ tá a kọjá nínú ẹ̀ tá a fi ṣe ẹ̀rí ibi ayé fojú sí ọ̀nà ògbà ẹ̀mí mímọ́ ẹ̀kọ́ sókè ó ṣe fún àtìlẹ́yìn ẹ̀mí mímọ́ tá a rí gbà ó ní ìbámu ṣe kristi tó wà nípa tiwa ní kí ní Ísírẹ́lì wa ò bá máa wí lónìí ìbámu ṣe ọlọ́run tó dúró tì wá níbo la ò bá ti sọdá sí ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa ṣe mo rí ọ nínú ìrìn àjò mi láti ìbẹ̀rẹ̀ ọdún yìí àdúrà ọpẹ́. mo ń tọ́ Jésù ó sọ Jésù ọlọ́run ẹ̀ sí Jésù ṣe nítorí kí a rí ọ nínú ìrìn àjò wa ọlọ́run àdúpẹ́ Jésù ṣe ọlọ́run ẹ̀ ṣe. àjò àwọn ọmọ mi mo rí ẹ nínú ìrìn ọmọ mi ẹ̀yin lẹ dúró sí wa bí akọni ẹlẹ́rìí ẹ̀yin lẹ dúró sí ilé wa ìrẹ dúró sí ẹbí wa ìrẹ dúró sí àwọn ọmọ ìrẹ dúró sí iṣẹ́ ìrọṣẹ Ọlọ́run iṣẹ́ Ọlọ́run iṣẹ́ Ọlọ́run iṣẹ́ Ọlọ́run iṣẹ́ Ọlọ́run iṣẹ́ Ọlọ́run iṣẹ́ Ọlọ́run ẹdúgbò gbogbo ewu ṣe Ọlọ́run kò ní ẹwà yẹ olùwà iṣẹ́ olùwà iṣẹ́ gbogbo àjàkálẹ̀ àrùn gbogbo ọdún yìí ló kàn wá àánú ní dúró lórí wa àánú ní gbé wa lọ ìwà láyé gbé wa lọ jésù wá wá ẹjẹ dúpẹ́ lórí gbogbo àwọn abiyamọ ẹjẹ dúpẹ́ lórí gbogbo àwọn ọkùnrin ẹjẹ dúpẹ́ lórí àwọn obìnrin ilé wa ẹjẹ dúpẹ́ lórí gbogbo mi tá a léwé tá a ta gbòmùdé ọba tí ò jẹ́ ká mọ ẹkú lórí ẹnikẹ́ni ọba tí ò jẹ́ adáhùn lórí ẹnikẹ́ni àdúrà. ẹ dúpẹ́ dáadáa kéèyàn ò bá dúpẹ́ kò ní àwùdásítì láti béèrè òkèèyàn. Jésù ẹṣẹ́ wọn lára dúpẹ́ wọn lára dúpẹ́ Jésù ẹṣẹ́ wọn lára dúpẹ́ Jésù ẹṣẹ́ wọn lára dúpẹ́ bíbélì tọ́lọ́ fún àwọn àmì àmì fún ọgbẹ́ oṣooṣù wa. Ìgbà tí Jésù lọ́wọ́ mú mi tá a bá ń dúpẹ́ àwẹ̀ àdúró dè yẹn You gain access unto God through your praise and thanksgiving. Gratitude gives you access to God. Ingratitude deny you access unto God. God does not have the audacity to answer you if you are not show gratitude unto him. Ẹ jẹ́ lọ dúpẹ́ lórí ìpè yìí lẹ́ẹ̀kan sí. Bí Ọlọ́run ṣe fún ìpè ìwọlẹ̀ rí kan fún àánú tó ń gbé ìpè yìí ró fún ọwọ́ agbára àti ọwọ́ májẹ̀mú rẹ lórí òkè àbúrò. àánú tó ń ṣiṣẹ́ lórí iṣẹ́ ìṣẹ́ olúwa ṣe jésù olúwa wa ẹ̀yà lọ dúpẹ́ lórí ikọ̀ akínyẹlé àti ìdílé wọn bí ọlọ́run adúpẹ́ fún ọwọ́ agbára yín bible says tribe shepherds and he strike the ship, and the ship and the ship will scatter ẹjẹ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí olúwa adúpẹ́ fún ìdìmú yín adúpẹ́ fún àárín lórí wọn adúpẹ́ fún ìwà láàyè yín adúpẹ́ fún ìfẹ́ yín àdúrà ọpẹ́. olùkọ́ jésù olùkọ́ jésù ọlọ́run ẹ ṣeun fún ìwà lórí àwọn bàbá wa ọlọ́run ẹ ṣe jésù ẹ ṣeun ọlọ́run ẹ ṣeun ọlọ́run ẹ ṣeun ọlọ́run ẹ ṣeun jésù ẹ ṣeun lórí ayé wọn. Jesus, Jesus, ẹ ṣeun ọlọ́run àdúpẹ́ jésù mighty name we pray. amen. mú mi abẹ́bẹ̀rẹ̀ fún agbára kan ṣùgbọ́n tó lọ sínú agbára tá a fẹ́ bèrè fún láàárọ̀ in our cell in our holy spirit fire eh, section ẹ̀já tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lóríwá dáríjì mi ẹ̀ṣẹ̀ tó bá mi débi tí mo wà yìí ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ àìlè dáríjì nìyẹn ẹ̀ṣẹ̀ àwọn tá a dì sọ́kàn yẹn ẹ̀já lọ sọ fún ọlọ́run ẹ̀ṣẹ̀ àìmọ́re gan kí olúwàjọ́ gbà mí ẹ̀ṣẹ̀ tó ń dènà ire tó yẹ kí n ti gbà níwájú ẹ̀ olúwa fàánú mi kí n má bàa tún wá lásán láàárọ̀ yẹn sọ ní àdúrà bẹ́ẹ̀. olùkọ́ jésù jésù sátánù mọ́jú ni wúlọ dájú wa àdìmá dájú wa àdìmá dájú wa olùkọ́ dáríjì wa olùkọ́ ṣètò ìdẹ́kí àdúrà wa olùkọ́ sọ̀rọ̀ olùkọ́ dáríjì wa olùkọ́ dáríjì wa olùkọ́ dáríjì wa olùkọ́ dáríjì wa olúwa wa jésù olúwa matthew twenty-eight and i will read it from verse eighteen níbẹ̀ la ti fẹ́ bèrè agbára kan ṣoṣo tí gbogbo èèyàn dẹ̀ nílò ṣùgbọ́n tá a kì í kíyè sára fún àwọn agbára tó lè ṣe wá láǹfààní àwọn agbára tó lè ṣe wá lóore. Matthew 28, verse from verse 18. Only and Jesus came and spake unto them, saying, All power is given unto me in heaven and in earth. 19. Go ye therefore and teach all nations. Jesus couldn't go until he was empowered. His faith couldn't be heard all over the world until he was empowered. He was empowered to go to be on the go ye for Jesus. Only go ye therefore and teach all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit. Everybody know that this year 2022, on this mountain, is our year of evangelism and praise. Mommy, is that evangelism in place in your life? Let's take a moment. The year is, is the year is coming to a half. In the next two days, ọdún yìí àdásí méjì mú mi ẹ béèrè lọ́wọ́ ara yín ọkàn mélòó ni mo ti jèrè fún long. The year 2022, <coughs> God gave it to us on this Monday as a year of evangelism and praise. Ọpẹ́ mélòó ni mo dún fún Pastor me, Mommy, do you know that what gives God's joy most is souls that are drawn to Him? And you cannot make God happy and it will make you sad. Devil knows what you will do to gain God's heart. And what he always do, he will turn your back to it. Nítorí pé kí ni he doesn't want you to gain the heart of God. He knows that when you gain the heart of God, it. if you gain the heart of anybody, it gives you anything. The same thing, God. He knows that when you gain the heart of God, no wonder he says, He who wins souls, they are wise. He knows that when you gain the heart of God, you have gained when you when you evangelize, you gain the heart of God. And when you gain the heart of God, you have gained the whole world. And he doesn't want that to happen. That is why he will keep on pressurizing you for your need. He will keep on telling you what you need and blindfold our eyes to the need of God. And I was cursed. ohun Mommy, when you are empowered, Something in you will be ministry wherever you go. Everywhere you see yourself, you will something will be gingering you to win more souls to God. Something will be will be telling you you must be able to tell about Jesus on a daily basis. I always say something. Every day, you there comes your way a soul to win. Whether you know it or you don't know it. Kò sí it, don't come on, mommy. Souls always come your way. If you don't meet with them in the mall, you meet with them in your place of work. If you don't meet them, you meet them in the salon. You meet them everywhere. As long as you goes out, there anybody that you come in line with, in contact with, is a potential soul to be one unto God. Teaching them to observe all things whatsoever I have commanded you, and know I am with you always even unto the end of the world. We want to ask for a power that is missing in the life of many believers. And if we can run for this power, tá a bá lè rí agbára yìí mú, mọ́mí a rí ògo mú láyé, òun náà ni agbára tí ń jèrè ọkàn. Agbára tó ń wá ọkàn rí, agbára tó ń pe ọkàn wá sínú ìjọba Ọlọ́run. Ẹ jẹ́ Jésù, ó ní ẹ̀mí mímọ́ pàdé mi, even Jesus couldn't do it. Jesus you about you one here that we are always trying to follow to be a replica Jesus could not even preach the gospel until he was empowered when they come for evangelism you know the reason why many people does not want to come because they have not been empowered but when you empower I want to say something the spirit of the Lord is the spirit of boldness. It's the spirit of courage. He will give you what to say. He will give you utterances. Ẹja sọ fún ọlọ́run, ó lè jẹ́ nǹkan kan. Mọ́mì tó kù yìí kù nìyẹn. Ó lè jẹ́ ìjẹ̀bi ọkàn yẹn lẹ́tí mẹ́ẹ̀. Ọlọ́run ó dẹ̀ máa wò ó. Ọjọ́ tó bá ṣe tèmi, èmi náà dáhùn sí. Ọjọ́ tó bá ṣe tèmi, èmi náà rántí ẹ̀. Ọjọ́ tó bá fún mi lóúnjẹ mi, èmi náà fún mi lóúnjẹ, èmi náà fún lóúnjẹ láàárọ̀ yìí pé olúwa wọ̀ mí lágbára tó ń jèrè fún ọ olúwa wọ̀ mí lára lágbára agbára ìjèrè ọkàn if you are a soul winner God will not want to lose you. If you are a soul winner, you cannot die young. Because you are in the kingdom service. Ọlọ́run ò ní fẹ́ wèsì ọmọ tó wúlò fún un. Look at the testimony of our father in the Lord. He has shared so many times with us on this mountain. When he had an accident on his way back to school, out of the 18 passengers, God spared his life. Why? Because he's a soul winner. Even when he was in, in pain, and he said, Oh Lord, just take me, let me go, let me just make heaven. God said, I cannot let you go now. If you go now, you'll be a reproach to my name because you have carried my name more than enough in that school. So therefore, you can't leave now. If you are a soul winner, untimely death is far away from you. Ọlọ́run náà fẹ́ pàdánù àwọn ọmọ tó wúlò fún. Bí àwọn ilé iṣẹ́ bí wọ́n ṣe fẹ́ pàdánù àwọn gustas wọn bẹ́ẹ̀ náà ni Ọlọ́run. Irinṣẹ́ lọ́wọ́ Ọlọ́run la jẹ́ and the wouldn't wants to lose us. Even when evils are coming near us, he said, No, no, no, no, go, go, go, go. This one is a candidate of heaven. This one is a precious candidate in my hand. And just for follow that láàárọ̀ yìí, Olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí mímọ́ tí ń wọ̀ ojú tàtẹ̀yìnwá lọ. Agbára ẹ̀mí mímọ́ tí ẹjọ́ ẹ béèrè mú mi ó jẹ́ ọ̀kan lára agbára tí àwọn ọmọ Ọlọ́run kì í sábà béèrè fún ṣùgbọ́n tó jẹ́ pé ó ṣe pàtàkì. torí when you gain the heart of God you have gained the whole world you have been secure under his power And sọ fún ọlọ́run ẹ̀mí ìjèrè and me, ẹ̀mí ìtara ilé ọlọ́run olúwa balẹ̀mí ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ olúwa ba lé jésù lórí ẹ̀mí mímọ́ abe. lórí ó sì lè má di akéde yìí lórí ẹ̀mí mímọ́ yẹn olúwa sì lé mi náà lórí mo fẹ́ rìn jìnnà nínú ògo mo fẹ́ rìn jìnnà nínú ọlá mo fẹ́ rìn jìnnà nínú òun rere ẹni olúwa tún lé mi lórí ẹ̀mí mímọ́ olúwa lórí ẹ̀mí mímọ́ ẹ̀mí tó jèrè ẹ̀mí tó jèrè ẹ̀mí ìjèrè ọkàn ẹ̀mí ìjèrè ọkàn ẹ̀mí ìjèrè ọkàn mo fẹ́ bẹ̀rẹ̀ jésù wa ẹ jẹ́ àjọ béèrè màmá olúwa ní the year of evangelism and praise tí ọlọ́run bá fẹ́ gbé òṣùwọ̀n lé lórí pé ọmọ iye ọkọ̀ tó ti jèrè fún mi lọ́dún yìí ni màá fi dá ẹ láre what will be our result hallelujah ọlọ́run náà máa ń gbé wa sórí òṣùwọ̀n ó máa ń gbé wa sórí òṣùwọ̀n hallelujah òun náà ó dàbí ọkọ àti ìyàwó ni What value are you adding to each other? You want the man to celebrate you. You want the woman to celebrate you. What is your impact in his life? What is your impact in her life? Hallelujah. Gbogbo èèyàn ló ń wá àwọn tó máa fi nǹkan kún yàn. Organization ti when they don't feel your impact they lay you off. When you are not contributing anything to their bottom line they lay you off. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run mú mi ẹ̀kan béèrè pé Olúwa lọ́dún yìí tí ọlọ́run bá fẹ́ fi ṣe iṣẹ́ ìjèrìyà kan dá mi láre mummy what will be my results what will heaven say about mine are they rejoicing or heaven is groaning ti pé no ṣọmọ tá náà rè láti wá ọkàn ọ̀pọ̀ ọkàn fún mi ẹ já sọ fún ọlọ́run jọ olúwa jọ wọ̀mí lágbára ẹ̀ ní mímọ́ tó ń jáde fún ọ boldness of heart On your page alone, mommy, how many of gospel did you share? How many of Jesus did you share on your page? How many of Jesus did you talk about? When they call for evangelism in the church, are you always available? Is it not excuses all the time? And you don't want God to excuse your prayer points. And you want God to gain to have access to your prayer points. and you want God to hold you in purity. But what is a purity to God? You are neglecting it. Souls is one of the purity to God. Only know Allah ọlọ́run dùn nígbà tó don't you know your word can win thousands of souls to God. Your sharing of any prayer that we did on this mountain is a form of evangelism. ó lè share ẹnìkan lẹ́ ṣí ẹ̀ sórí péjì boru lè ó wà nínú ìkórìtà pé mi ò mọ ohun tí mo fẹ́ ṣe mọ́ ìmí gan lè wà ní kórìtà mo fẹ́ lọ pokùnso ọ̀rọ̀ kan dẹ̀ jáde á dẹ̀ ta ènìyàn láre and don't you know that God is happy God is not happy when he's losing souls God is not happy when souls are going astray but God is more happier when more souls are drawn unto God. God is more happier when you win more souls unto his kingdom. ẹ jẹ́ pe orúkọ Jésù agbára tó ń jèrè ọkàn fún Ọlọ́run agbára tó ń wá ọkàn tó ń nù rí agbára olúwa gbé wọn mí ẹ pé Jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ mo ti gbé wọn Jésù tó bá di akéde ìgbé wọn ẹ gbé wọn ẹ gbé wọn olúwa gbé wọn ìgbé ọlọ́ọ̀ gbé wọn mí Jésù gbé wọn ìdí mi gbé wọn wá Jésù gbé wọn wá ẹ̀gbọ́n gbé wọn wá ọlọ́ọ̀ gbé wọn wá. Jésù ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá Jésù ẹgbẹ́ ọ̀wá olú ẹgbẹ́ ọ̀wá àmín. Jésù ẹni Olúwa bí mo ti wọnú oṣù keje lọ jẹ́ kí ọ̀run ìyàtọ̀ ṣe fún mi. Olúwa bí mo ṣe ń dásẹ̀ wọnú àkàsọ̀ keje jẹ́ kí ọ̀run ìyàtọ̀ ọ̀run ìyàtọ̀ ọ̀run ìyàtọ̀ Olúwa jọ ṣe fún mi kó ṣe fún ilé mi ẹ sọ́dọ̀. wà ọ̀rẹ́ yàtọ̀ ọlọ́run yàtọ̀ ọlọ́run ẹjọ́ ṣe yàtọ̀ ọlọ́run ẹjọ́ tó yàtọ̀ olùwàjọ ṣe fún wa olùwàjọ ṣe fún wa olùwàjọ ṣe fún wa olùwàjọ ṣe fún wa olùwàjọ ṣe fún wa ọdún ìyàtọ̀ ọdún ìyàtọ̀ ọdún ìyàtọ̀ ọdún ìyàtọ̀ bàbá ṣe fún wa ọjọ́ ọjọ́ ọjọ́ olùwàjọ ṣe fún wa olùwàjọ ṣe fún wa olùwàjọ ṣe fún wa ọdún ìyàtọ̀ ọjọ́ ọjọ́ ọjọ́ olùwàjọ ṣe fún wa olùwàjọ ṣe fún wa olùwàjọ ṣe fún wa olùwàjọ ṣe fún wa olùwàjọ ṣe fún wa olùwàjọ ṣe fún wa olùwàjọ ṣe fún wa. jésù olúwa wa ẹ pe orúkọ jésù níbi tí a wà yẹ ẹ pariwo ìṣẹ̀lẹ̀ tí ó fi hàn wípé mo jáde lágìjù finally ìṣẹ̀lẹ̀ tó máa fi hàn wípé mo jáde lágìjù finally jẹ́ kí òkìkí rẹ̀ ó kàn ó. ìṣẹ̀lẹ̀ táyé máa rí bí ah, ó ti lọ́kọ̀ọ́ báyìí ó fẹ́nálẹ̀ bímọ ó fẹ́nálẹ̀ gbàgbé ìbéèrè ìṣẹ̀lẹ̀ tí ó fi hàn wípé mo jáde ní àlejò olúwa. Yok ikide yok kazanamıyor. Bir sene toma şer. Beyler icarela gücü. Hişam icarela gücü. Ha. Adam icarela gücü. Jẹ́ kí òkìkí rẹ̀ fà. Ẹ máa jí àwọn tó ṣe é sùn. Ẹ máa jí àwọn ọmọ ọlọ́run tó ń sùn màmá bàbá. Ẹni olúwàjọ́ ṣẹlẹ̀. Olúwàjọ́ ṣẹlẹ̀. Olúwàjọ́ ṣẹlẹ̀. Ìṣẹlẹ̀. Ìṣẹlẹ̀. Tó fi ara hàn pé mo jáde lágbègbè olúwa tó ṣẹlẹ̀ olúwa tó ṣẹlẹ̀ God bless you for the ṣẹlẹ̀ ah ìṣẹ̀lẹ̀ tí ó fara hàn pé.

láginjù ni bàbá ti dá wọn lọ́lá dá mi lọ́lá jésù láàrin aginjù ayé mú mi pe jésù ah, aginjù ọjọ́ tó ti pẹ́ tí mo wà àánú yọ mí láàárọ̀ yìí aginjù ọjọ́ tó ti pẹ́ aginjù má lè tẹ̀síwájú aginjù má rọ́ọ̀lù rànlọ́wọ́ aginjù má bímọ agíjú àìlélera agíjú àìrólóore agíjú àìníwèé ìgbélò olúwa mú mi jáde ó. Bàbá ti gbọ́dọ̀ wá. bàbá ń ṣiṣẹ́ ìránṣẹ́ lánàá nílùú sí ẹ̀yin tẹ́ ẹ bá ti darapọ̀ mọ́ ìsọjí tó bẹ̀rẹ̀ nílùú sí mo fi jésù bẹ̀yẹn wà mẹ́la lẹ́ ìsọjí agbára kan lọ lọ́wọ́ báyìí nílùú sí ó milẹ̀ títí bàbá sọ́gi nìkan lánàá wọ́n ní you can be running the race káyìlá and run it in the wrong direction you can be running the wrong race run it in the wrong direction. And at the end of the day, receive the wrong price. One may be running a race, running a wrong race, in a wrong direction, and ending up to receive a wrong price. Mo súre fún ẹni tó lè ṣàmì láàárọ̀. Ojú àná tí kìí ṣe tẹ̀yìn tí ẹ Sátánì mú yín gbà láì mọ iye ọdún àánú darí padà lọ.

Mama, a máa pariwo wọn lè gbọ́ a máa tiraka kò lè rérè a máa gbìyànjú kò ní rẹ́sí a olúwa agéjù tí mo ti ṣọlá somebody may be in a wrong race a dẹ̀ tún a máa fipá sí a sáré yẹn a sáré yẹn a sáré yẹn a sáré yẹn but in a wrong place. As I don't price ẹ yí àgbà mọ́ mi o olúwa agíjù àyànmọ́ tí mo wà ọjọ́ pé olúwa fi jọ mí oṣù yìí tún lọ agíjù tí mo gbé láti bẹ̀rẹ̀ ọdún yìí tí mi ò rán nǹkan rere sí ọlọ́gbára fún àmì jáde. iṣẹ́ lórí mi olúwa pa oró yẹn orú ọ̀rọ̀ ìfàsẹ́yìn nínú ayé mi tó ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ olúwa pa oró yẹn ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ. orúkọ jésù orúkọ jésù orúkọ ìfàsẹ́yìn tó ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ nínú ayé mi tó ṣiṣẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ lágbára wọ́n sàpàwọ̀ wọ́n sàpàwọ̀ wọ́n sàpàwọ̀ Jésù ti jáde olúwa parọ́ yẹn olúwa parọ́ yẹn Jésù pa olúwa pa olúwa pa Jésù parọ́ yẹn olúwa parọ́ yẹn olúwa parọ́ yẹn Jésù parọ́ yẹn olúwa pa amen. àní gbogbo irinṣẹ́ ogun lára mi gbogbo irinṣẹ́ ogun nínú ilé mi gbogbo irinṣẹ́ ogun lójú ọ̀nà mi tí yóò yẹ kó tún bá mi wọ oṣù kejì ẹ̀ lánàá ẹni ẹ̀ gbiná o ẹ̀ gbiná o ẹ gbiná ẹ sọ bí àdúrà bẹ́ẹ̀. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù gbogbo irinṣẹ́ ogun ṣé kó bá mi wọ́n jésù kéje ó yẹ ẹ̀ ladọ́ ó yẹ ẹ̀ ladọ́. Hasan. Yok böyle şahı. Ölen Ahmet. Yok kodes. Her bin Hasan. Yok böyle şahı. Nilüdevri. Oyad bin Hasan. Bok böyle şahı. Oyad ya ya ya ya ya ya. Regülasyon, regülasyon, regülasyon. Regülasyon, regülasyon, regülasyon. Regülasyon, regülasyon, regülasyon. gbogbo oníṣẹ́ ọmọ tó lè ba oṣù kejì ẹlẹ́ tó tún lè lọ lúgọ́dẹ̀ mi láti gbé irin oṣù kejì mi ẹni ẹgbẹ́ náà gbogbo oníṣẹ́ ogun èdè àgẹ́dẹ̀ nínú ilé mi gbogbo oníṣẹ́ ogun ìfàsẹ́yìn níbi iṣẹ́ mi gbogbo oníṣẹ́ ogun lára àwọn ọmọ mi ó lè fún mi ní ẹkún nínú oṣù keje ẹni ẹgbẹ́ná sọnù ó gbóníṣẹ́ ogun tí ò fẹ́ láyọ̀ nínú oṣù keje lórúkọ Jésù ẹgbẹ́ná sọnù ó gbóníṣẹ́ ogun tó lè fàmílẹ̀ ìjàmbá lọ́wọ́ àti èmi àti ọmọ àti ọkọ nínú àkàsọ̀ keje mo ní ẹgbẹ́ná sọnù ẹ gbiná sọnù gbogbo iṣẹ́ ogun tó lè bá oṣù keje jábọ̀ lọ́wọ́ tó lè mú mi ṣọ̀fọ̀ nínú oṣù keje tó lè mú kí ilé mi ó tún nínú oṣù keje tó lè mú kí iṣẹ́ mi ó tún nínú oṣù keje tó lè mú pàgọ́ mi ó tẹ̀lé tẹ̀lé oṣù keje ẹni gbogbo iṣẹ́ ogun lójú ọ̀nà mi ẹ gbiná ẹ gbiná ẹ gbiná ẹ gbiná ẹ gbiná a ah, Jésù lọ wá Jésù ẹ̀yà ń gẹ́rì tẹ́ni iṣẹ́ oṣù keje ẹ bọ́ sójú iṣẹ́ ẹ̀yin áńgẹ́lì tẹni iṣẹ́ oṣù keje lórí mi lórí ọmọ iṣẹ́ kàní o ó yẹ bọ́ sójú iṣẹ́ sọ́jà. ẹ gbá dáadáa màmá. angele ẹni ẹ bọ́ sójú iṣẹ́ ẹ bọ́ sójú iṣẹ́ ẹ bọ́ sójú iṣẹ́ ẹ bọ́ sójú iṣẹ́ ẹ̀yà angele tàbí iṣẹ́ oṣù kékeré lórí lórí ọmọ lórí ọmọ ẹni ẹ bọ́ sójú iṣẹ́ ẹ̀yà ẹ gbà mọ́ mi ẹ pé àwọn angele yẹn sójú iṣẹ́ ẹ pé sójú iṣẹ́ lórí ọmọ lórí ọmọ lórí ayé lórí ẹ bọ́ sójú iṣẹ́ ẹ bọ́ sójú iṣẹ́ à Jésù Olúwa wa angele sí òní jẹ́ kójú ó tì mí áńgẹ́lì tí ò ní jẹ́ pé ń gbèrè ìtìjú nínú àdúrà áńgẹ́lì tí ò ní jẹ́ kójú àdúrà ó tì mẹ́ áńgẹ́lì tí ò ní jẹ́ káyé jèrè ọ̀rọ̀ lára mi ó yẹ bọ́ sójú iṣẹ́ lóṣù kejì ó yẹ.